ní orúkọ Jésù ní orúkọ ńlá ti Jésù Ọlọ́run ẹ̀mí mímọ́ àyìnyín lógo àgbéyìnga Olúwa ìgbà ọpẹ́ wa ní orúkọ Jésù Olúwa ìyìn wa Olúwa gba ọpẹ́ wa Olúwa ìyìn wa àdúpẹ́ títóbi agbára ìyìn Ọlọ́run àdúpẹ́ ọwọ́ yín tẹ̀ ń nà jáde àdúpẹ́ iṣẹ́ àánú àdúpẹ́ iṣẹ́ agbára àdúpẹ́ orí ọ̀fẹ́ èèyàn ọlọ́run àlèwí lè ṣe ẹ ò fi wá sílẹ̀ nígbà kankan bẹ́ẹ̀ lẹ ò kọ̀ wá ọlọ́run gba ọpẹ́ wa ọlọ́run gba ìyìn wa àṣeyín lọ́ba lóru yìí torí ẹ̀yin ni ẹ ò fìgbà kankan fi ayé wa sílẹ̀ ẹ ò jẹ́ káyé ó rídìí wa ẹ ò jẹ́ kọ̀tà ó rídìí wa ẹ ò jẹ́ kókòkò rí wa gbéṣe ẹ yọ wá nínú ìdààmú àti nínú ogun ọ̀tá ẹ ṣẹ́gun ìdílé fún wa ẹ bà ìmọ̀ ìkọ̀kọ̀ àwọn ẹni bí ayé jẹ́ ẹ bà ìmọ̀ ìkọ̀kọ̀ àwọn ẹni bí òkùnkùn jẹ́ ó mà ṣe ọlọ́run o ọlọ́run gba ọpẹ́ kó o sì gba ìyìn wa ọlọ́run gba ìyìn kó o sì gba ọpẹ́ wa adúpẹ́ ibi tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa ibi tẹ́ ẹ bá ayé wa dé àti ibi tẹ́yìn ọlọ́run mú wa lọ adúpẹ́ ẹ̀yin ní àtìlẹ́yìn tá a ní. Ni ẹ̀yin ni ọlá tà ń jẹ ẹ̀yin ni orí ọ̀fẹ́ tà ń lò ẹ gba ọpẹ́ kẹ́sì gba ìyìn wa ẹ ìyìn kẹ́sì gba ọpẹ́ wa ọlọ́run adúró ti ni mọ́ padà lẹ́yìn ẹni ọlọ́run tí kò jẹ́ kí ọ̀tọ̀ ó ráyè ṣiṣẹ́ bí wọn nú ayé wa ọlọ́run tí kò gba òkùnkùn láyè láti ṣiṣẹ́ bí wọn nínú ìrìn àjò wa ọlọ́run tó ń pa wá mọ́ lálàáfíà nítorí ọkàn wa sinmi lé e. ọlọ́run gbanigbani nínú ogun ọlọ́run tó ń yọni nínú ìjà ọlọ́run tó ń dáàbò bò wá tí kò fi wá sílẹ̀ ọlọ́run tó ń pa wá mọ́ ọlọ́run tó ń bá ìjì ọ̀tá wí ọlọ́run tó ń dá ìjì ọ̀tá àti tòkùnkùn padà a lè wí lè ṣe nìyẹn a lè ṣe lè wí ẹni mímọ́ jùlọ alágbára jùlọ ọlọ́run àìkú àìsá àti àìdìbàjẹ́ agbẹ́yìnga olúwa gba ọpẹ́ wa ní orúkọ jésù olúwa ìyìn wa ẹ̀yin lẹ̀ ń ṣe ohun gbogbo tá à ń rí ẹ̀yin là ń rí sí agbára yín ẹ̀yin là ń kó kìkì yín kiri àgbáyé ọlọ́run ó mà ṣe àìkú àìsá àti àìdíbàjẹ́ ọlọ́run gba ọpẹ́ kó o sì gba ìyìn wa ọlọ́run tó ní èémí ìyè tí ẹnìkọ̀ọ̀kan wa ń mí ọlọ́run tí ò jẹ́ ká rìn hòhò ò jẹ́ ká yọ tọwọ́ bọ ọpọlọ wa ò jẹ́ kórìíwọ́ ó dàrú ò jẹ́ ká ya wèrè ọlọ́run gba ọpẹ́ kó o sì gba ìyìn wa ó ń dá gbogbo ibi ọ̀tá padà sórí wọn bọ́tà ti rò fún ayé wa òjò dé bá wa bẹ́ẹ̀ òjò rí fún wa bọ́kòkó ti ń pinnu ẹ̀ ó jẹ́ ká yóò dá ìlànà rere ìwọ ọlọ́run fún ayé wa rú gbogbo ìlànà bí tí ọ̀tá àti tòkùnkùn làálẹ̀ fún wa ìwọ ọlọ́run ló pa ìlànà wọn run tó o sì bà ìlànà wọn jẹ́ ẹni tí ò lọ́la òjò bọ̀ la wa jẹ́ ẹni tí ò lálẹ́ òjò bò rọ̀bọ̀ sánbalẹ̀ wa jẹ́ ọlọ́run gba ọpẹ́ kó o sì gba ìyìn wa ọlọ́run gbàyìn kó o sì gbọ́pẹ́ wa a ò ṣe ọlọ́run bí ò bá ṣe wọ ni ikú ò bá ti pojú wa dé bí kò bá ṣe wọ ni àrùn ìbá ti ṣe ara wa lọ́sọ̀ọ́ ó mà ṣe ọba tí kò gba ikú láàyè ọba tí kò gba àrùn láàyè ọba tí kò gba ọ̀fọ̀ láàyè ọba tí ò gbohun ibi láàyè ò ṣe o ọlọ́run gba ọpẹ́ kó o sì gba ìyìn wa àyìn ọ́ o ọlọ́run gba ìyìn kó o sì gbọ́pẹ́ wa alágbára jùlọ onífẹ̀ẹ́ ńlá jùlọ olóore ọ̀fẹ́ àgbáyé olóore ọ̀fẹ́ gbàgbèje alèwí lè ṣe alèṣe lèwí ẹni mímọ́ Ísírẹ́lì àdàgbà má láfiwé àdàgbà má láfijọ ògbó ayérayé ọba tí ò ní bẹ̀rẹ̀ tí kò lópin ọba tẹrẹrẹ kárí ayé ọba mímọ́ ọba pípé ọba yíyẹ agbẹ́yìnga ní òru kẹrìnléníàádọ́ta yìí lórúkọ jésù olúwa gba ọpẹ́ kó sì gba ìyìn wa ọlọ́run aláàánú o ṣé o ìwọ ló ń ṣàánú wa fún okun ó ń ṣàánú wa fún agbára ó mà ṣe ọba tó ń fún wa lókun o ṣé ọba tó ń fún wa lágbára ó fún wa lálàáfíà rẹ kì í ṣe bí ayé ti ń fún ọ̀nà olúwo mà ṣe a ò sanwó àlàáfíà ìwọ ló dá wa o sì dá àlàáfíà sí àgọ́ ara wa olúwo mà ṣe o jẹ́ ká sí nílé ìwòsàn o jẹ́ ká di àrùkiri fún ẹbí fún ara fún ọ̀rẹ́ fún ojúlùmọ̀ wa ní orúkọ jésù olúwa gba ọpẹ́ kó o sì gba ìyìn wa ní orúkọ jésù olúwa gba ìyìn kó o sì gbọpẹ́ wa ọlọ́run ẹ ṣé à ń rí ọwọ́ yín ọlọ́run ẹ ṣé à ń rí iṣẹ́ yín ọlọ́run ó ṣé à ń rí ọwọ́ agbára yín ọlọ́run ó ṣé ẹ̀yin làtìlẹ́yìn tá a ní ọlọ́run ó ṣé ẹ̀yin ni ògo wa ọlọ́run ó ṣé ẹ̀yin lẹ́ ń gbógun wa jà ọlọ́run ẹ ṣé ẹ̀yin lẹ́ ń gba ìyà wa jẹ ah ó mà ṣe o ó mà ṣe o ọlọ́run àgbáyé o ṣeun o ṣeun lórí ayé wa o ṣeun lórí ọ̀rọ̀ wa o ṣeun lórí ilé wa o ṣeun lórí ìrìn àjò wa ò ń sún wa wájú ò já dèrò ẹ̀yìn ò jẹ́ ká dẹni ẹ̀yìn ọlọ́run ò já dẹni ẹ̀yìn ò jẹ́ ká dèrò ẹ̀yìn àbá búburú ò bá wa èrò ìpadà sẹ́yìn òjò ṣẹ mọ́ wa lára bọ́tà ti ń pinnu tó ń halẹ̀ tó ìwọ ọlọ́run jù wọ́n lọ ó mà ṣe ọba tó ń fà jùlọ hàn ọ̀tá àti òkùnkùn ó jù wọ́n lọ ọlọ́run bí ọ̀tá ti halẹ̀ tó bí wọ́n ti tọ́ bó òkùnkùn wẹnú ẹgbẹ́ òkùnkùn ṣiṣẹ́ òkùnkùn lóhun òkùnkùn lé wa lórí tó síbẹ̀ ó bà agbára wọn jẹ́ ó bà iṣẹ́ wọn jẹ́ iṣẹ́ ewé àti egbò ó túká ọlọ́run ó mà ṣe ọba ńlá alágbára gíga ọba tá a tẹ̀lé tó sì ń ṣíwájú wa ọlọ́run tí ń dáàbò bò wá tó sì ń pa wá mọ́ ọlọ́run gba ọpẹ́ kó o sì gba yìn ọlọ́run gbàyìn gbọpẹ́ gbọpẹ́ gbàyìn gbàyìn gbọpẹ́ gbọpẹ́ gbàyìn gbàyìn gbọpẹ́ gbọpẹ́ gbàyìn gbọpẹ́ gbọpẹ́ gbàyìn ọba tí ò já jábọ́ apọnmọmọ wẹ̀yìn apọnmọmọ gbàjá ò já jábọ́ lulẹ̀ ọlọ́run gbọ́pẹ́ kó o sì gba yìn ọlọ́run gba yìn kó o sì gbọ́pẹ́ wa ó ìbẹ̀rẹ̀ àti òpin ayé wa ọlọ́run ẹ̀mí wa o ọlọ́run ẹ̀mí wa o ọlọ́run ayé wa o ọlọ́run ìgbẹ́kẹ̀lé ọlọ́run àfẹ̀yìntì olúwa gba ọpẹ́ kó o sì gba yìn gbogbo ẹ̀ṣẹ̀ wa ọlọ́run ẹ̀ dáríjì olúwa dáríjì wa jésù dáríjì olúwa dáríjì gbogbo ibi tá a ti ṣẹ̀ sí ọ gbogbo ibi tá a ti mójú ògo rẹ bínú gbogbo ibi tá a ti ṣohun ìríra wájú ìwọ ọlọ́run gbogbo ibi tí a ò ti pé gbogbo ibi tó o ti gbé wa ga tá a rẹra wa lẹ̀ gbogbo ibi tá a ò ti kójú òṣùwọ̀n tó ní orúkọ jésù olúwa dáríjì olúwa dáríjì olúwa dáríjì olúwa dáríjì olúwa dáríjì olúwa dáríjì olúwa dáríjì ẹ̀mí mọ́ dáríjì olùgbàlà dáríjì ní gbogbo ibi tá a ti ṣẹ̀ sí ọ ní gbogbo ibi tá a ti mú ọ bínú ní gbogbo ibi tá a ti ṣe ohun tí ò yẹ gbogbo ibi tá a ti ṣe ohun tí ò tọ́ ní orúkọ jésù olúwa dáríjì olúwa dáríjì olúwa dáríjì olúwa dáríjì gbogbo ẹ̀ṣẹ̀ ojúṣàájú ìwà tí ò yẹ ká wù ọ̀rọ̀ àsọjù èrò búburú ọkàn lórúkọ jésù olúwa dáríjì ẹ̀ṣẹ̀ èrò búburú ẹ̀ṣẹ̀ ọkàn búburú ẹ̀ṣẹ̀ ìgbésẹ̀ búburú olúwa dáríjì olúwa dáríjì olúwa dáríjì ẹ̀ṣẹ̀ kíkó ogun jọ ẹ̀ṣẹ̀ kíkó ọ̀tẹ̀ jọ ẹ̀ṣẹ̀ dídá náà bí lórúkọ Jésù Olúwa dáríjì Ọlọ́run ẹ̀mí mímọ́ o a pè ọ́ sọ̀kalẹ̀ lóru yìí pẹ̀lú ọwọ́ agbára ńlá Olúwa sọ̀kalẹ̀ wa sí àyíká àti àyídà ibi tí ẹ̀yin ènìyàn wọ̀nyí wà Olúwa sọ̀kalẹ̀ wa Olúwa sọ̀kalẹ̀ Olúwa sọ̀kalẹ̀ pẹ̀lú agbára rẹ ńlá pẹ̀lú agbára rẹ tó tóbi olúwa sọ̀kalẹ̀ olúwa sọ̀kalẹ̀ olúwa sọ̀kalẹ̀ olúwa sọ̀kalẹ̀ ìwọ ọlọ́run a nílò rẹ lóru yìí láyìíká àti àyídà ibi tí ẹnì kọ̀ọ̀kan wá wà olúwa sọ̀kalẹ̀ olúwa sọ̀kalẹ̀ agbára olúwa sọ̀kalẹ̀ olúwa sọ̀kalẹ̀ pẹ̀lú ọwọ́ agbára rẹ ńlá olúwa sọ̀kalẹ̀ sọ̀kalẹ̀ olúwa sọ̀kalẹ̀ agbára ọlọ́run ò gbé wa wọ̀ olúwa gbé wọ̀ wá agbára tó tóbi agbára tipa ayé ò lè kà agbára tipa ọ̀tá ò lè kà agbára tipa òkùnkùn ò lè kà agbára tipa ewé kì í ràn agbára tipa egbò kì í ràn agbára tí ń dá ogun padà sórí ológun agbára tí ń dá èpè àti àṣàsí padà sórí alásàsí agbára tí ń ba ṣe ewé àti egbò jẹ́ agbára tí ń ba ṣe àwọn ẹni ibi jẹ́ agbára tí ń ba ṣe oṣó àjẹ́ àti èmèrè jẹ́ agbára tọ́ta àti òkùnkùn ò lè borí ẹ̀ agbára ọlọ́run o olúwa gbé e wá olúwa gbé e wá olúwa gbé e wá olúwa gbé e wá olúwa gbé e wá agbára agbára tó dájú ni agbára ọlọ́run agbára tí kìí já ní kulẹ̀ nìyẹn agbára tí kìí já ní kulẹ̀ agbára tí kìí dojú ti àyànfẹ́ àní agbára ọlọ́run olúwa gbé e wọ̀ wá olúwa gbé e wọ̀ wá olúwa gbé e wọ̀ wá olúwa gbé wọ̀ wá gbogbo ẹnikẹ́ni tó wà nù péjọpọ̀ yìí èyí tó ń fi àyàrán ìdánwò mo gbàdúrà lórúkọ jésù ó yege gbogbo ìdánwò tó ń là kọjá o máa borí ìdánwò yìí o máa yege o yege o borí o yege o borí ìdánwò ayé ni o máa borí lórúkọ olúwa gbogbo ẹni tó ń la ìdánwò ayé kọjá ẹ ó borí lórúkọ olúwa ní orúkọ bàbá ní orúkọ ọmọ ní orúkọ ọlọ́run ẹ̀mí mọ́ gbogbo ẹnikẹ́ni nínú ìpéjọpọ̀ tó ń la ìdánwò ayé ètí ayé ń dojúkọ ẹ ètí òkùnkùn ń dojúkọ ẹ ètẹlẹbọ ń dojúkọ ẹ ẹnikẹ́ni tó ń la ìdánwò kan kọjá ìdánwò tó ń là kọjá tó dàbí ìgbà tó ń gbàdúrà tí ò gbà ẹnikẹ́ni èèyàn kéèyàn tó ń la ìdánwò kọjá ìdánwò tó ń là kọjá yẹn ó borí ìdánwò náà ní orúkọ bàbá lọ borí ìdánwò lórúkọ ọmọ wàá borí ìdánwò lórúkọ ọlọ́run ẹ̀mí mọ́ ó borí ìdánwò bó ti wù kí ìdánwò yìí ó le tó ìdánwò ayé ẹ gbọ́ lórúkọ jésù kristi ẹ lọ borí ìdánwò lórúkọ bàbá lọ borí ìdánwò lórúkọ ọmọ lọ borí ìdánwò lórúkọ ẹ̀mí mọ́ lọ borí ìdánwò àwọn akọni nínú ìgbàgbọ́ wọ́n borí ìdánwò àlàkọjá wọn ṣéédraki mesaki àti abednego wọ́n borí ìdánwò iná ìléru ẹ gbọ́ ẹ̀yin èèyàn wọ̀nyí ta ni nínú yín èyí tó ń la iná kọjá èyí tó ń la iná kọjá èyí tó gùn ẹ dàbí iná èyí tó gùn ẹ ń jó lára ẹnikẹ́ni tó ń la ìdánwò kọjá àní ìdánwò ayé ẹni tó ń la ìdánwò ayé kọjá ẹni tó ń la kọjá tí kò ṣe ọlọ́run tí kò padà sẹ́yìn tí kò mú òkùnkùn mọ́ gbogbo ẹnikẹ́ni nínú ìpéjọpọ̀ yìí tó ń la ìdánwò kan kọjá tàbí òmíràn lórúkọ Jésù ó borí ìdánwò náà ìdánwò ayé ò ní gbé ẹmẹ kò ní gbé ọ lọ kò ní gbé ẹmẹ kò ní gbé ẹ lọ kò ní gbé ẹmẹ kò ní gbé ẹ lọ mo gbàdúrà fún ẹ lórúkọ bàbá tí ọmọ àti ẹ̀mí mọ́ ẹnikẹ́ni èèyàn kéèyàn tó wà nínú ìpéjọpọ̀ yìí etí ayé ń bàjá ètò òkùnkùn ń bàjá ètò ayé ń dojúkọ ètò òkùnkùn ń dojúkọ mo bá òkùnkùn wí lónìí mo bá yín wí tiṣẹ́ tiṣẹ́ yín mo dè yín ní ìgbèkùn gbogbo agbára tó ń dojúkọ ẹ̀yin èèyàn yìí ẹ̀yin agbára ẹ wọnú ìdè lọ mo mú Jésù wá sójú iṣẹ́ mo mú jésù wá sójú ìjà mo mú jésù wá sójú iṣẹ́ mo mú jésù wá sójú ìjà gbogbo ẹ̀míkẹ́mí tàbí agbára kagbára tó ń dojúkọ ayé ẹ̀yin èèyàn wọ̀nyí lọ́wọ́lọ́wọ́ ogun ayé ló ń dojúkọ ẹni tàbí tòkùnkùn lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mọ́ ogun oríyá lọ borí ní wákàtí ìṣẹ́jú ìní mo pàṣẹ bí ọmọ aláṣẹ mo sọ̀rọ̀ tàṣẹ tàṣẹ mo pàṣẹ nínú àṣẹ ìdá ayé mo pàṣẹ nínú àṣẹ ìdá ọ̀run ẹ gbọ́ lónìí kò gbọ́dọ̀ di ọ̀la olúwa mi pàṣẹ kí ìmọ́lẹ̀ ó wá ó wà lójú ẹsẹ̀ gbogbo ẹnikẹ́ni tó ń dojúkọ ìdojúkọ kan tí ayé ń gbógun tì tí ọ̀tá ń gbógun tì àwọn òkùnkùn ń gbógun tì tí ọ̀tá àdílé ní kò fò kó máa nìṣó ẹ lónìí lórúkọ jésù ẹ lọ borí ogun èṣù mọ̀ wá o ó wá dán jésù ó dán wò lẹ́ẹ̀kínní kò borí yìí ó dán wò lẹ́ẹ̀kejì kò borí ó tún dé jésù olùgbàlà wò lẹ́ẹ̀kẹta kò borí bí ìdánwò èṣù ò ti borí jésù kristi bí ìdánwò èṣù kò ti borí jésù kristi bí ìdánwò èṣù kò ti borí jésù kristi gbogbo ẹnikẹ́ni tí à ń dánwò látọwọ́ òkùnkùn wa ẹ gbọ́ lónìí lórúkọ jésù ẹ lọ borí ẹ lọ borí ó borí ìdánwò ó máa borí ìdánwò ó máa borí ìdánwò o máa borí ìdánwò o máa borí ìdánwò o borí ìdánwò gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn ee Dáníẹ́lì borí ìdánwò o borí ìdánwò Dáníẹ́lì borí ìdánwò ǹjẹ́ ẹnikẹ́ni wà nínú péjọpọ̀ yìí ètí kìnìún kìnìún ayé ti lanú lẹ̀ láti fàyà ètí kìnìún òkùnkùn ti lanú lẹ̀ láti pa lójijì gbogbo ẹ̀yin èèyàn kéèyàn tó wà nínú péjọpọ̀ yìí ẹnikẹ́ni nínú yín etí òkùnkùn yanú lẹ̀ láti gbẹ̀mí etí òkùnkùn yanú lẹ̀ láti gbẹ̀jẹ̀ ẹ gbọ́ ẹ̀yin kìnìún yìí ẹ̀yin òkùnkùn yìí ẹ̀yin kìnìún tẹ́ ẹ lanú lẹ̀ láti gbé àwọn èèyàn wọn jẹ lónìí ni kò gbọ́dọ̀ di ọ̀la ẹ̀yin áńgẹ́lì ọlọ́run ẹ dí wọn lẹ́nu pa ẹ gbọ́ borí ìlàkọjá tiẹ̀ ó borí ogun tó dojúkọ gbogbo ẹnikẹ́ni tó wà nínú péjọpọ̀ yìí tó ń la ogun tó lè la ẹ̀mí rẹ̀ lọ kọjá ẹ lọ borí ogun yìí ogun yìí ṣẹ́ wọlẹ̀ olúwa ṣẹ́ wọlẹ̀ olúwa ṣẹ́ wọlẹ̀ olúwa ṣẹ́ wọlẹ̀ olúwa ṣẹ́ wọlẹ̀ olúwa gbé ogun yìí mì gbé mẹ́ gbé mẹ́ gbé mẹ́ gbé mẹ́ gbé mẹ́ gbé mẹ́ ogun tó ń là kọjá. tó fẹ́ la ẹ̀mí lọ kò lè la ẹ̀mí rẹ lọ gbọ́ ọrọ ọlọ́run ogun ò borí dáníẹ́lì ogun ò gbẹ̀mí dáníẹ́lì dáníẹ́lì borí ogun náà dáníẹ́lì ṣẹ́gun náà ìránṣẹ́ ọlọ́run alààyè la tún pé ó jáde wá láì farapa ẹgbọ́ ogun tó ń là kọjá tó rò pé yóò mẹ́mí ẹ lọ lọ borí ogun náà ó ya lọ borí lọ borí lọ borí lọ borí. lọ borí bá a ti ṣẹ́gun fún Dáníẹ́lì lórí ọlọ́run ṣẹ́gun fún wọn náà ogun ìṣẹ́wọlẹ̀ ogun ṣẹ́wọlẹ̀ ó yá ṣẹ́wọlẹ̀ gbogbo ẹni tó ń la ogun kọjá nínú ìpéjọpọ̀ yìí ọlọ́run yóò fún yín ní ìṣẹ́gun ó yá fún wọn ní ìṣẹ́gun olúwa fún wọn ní ìṣẹ́gun olúwa fún wọn ní ìṣẹ́gun olúwa fún wọn ní ìṣẹ́gun olúwa fún wọn ní ìṣẹ́gun olúwa fún wọn ní ìṣẹ́gun lọ ṣẹ́gun lọ borí lọ borí lọ borí lọ borí gbogbo ẹnikẹ́ni tó wà nínú ìpéjọpọ̀ yìí èyí tẹ́ ẹ wà níwájú òkun pupa èyí tí ò sọ́nà àbáyọ mọ́ gbogbo ẹni tó wà nínú ìpéjọpọ̀ yìí tó o ti rò pé ọ̀nà ti dí tó o ti rò pé òpin ti dé tó o ti rò pé kò sọ́nà àbáyọ gbogbo ẹnikẹ́ni tó wà níwájú òkun pupa ayé rẹ̀ ìwọ òkun pupa yìí ó lórúkọ jésù ó yá pínyà lórúkọ jésù òkun pupa iwájú ẹ̀yin èèyàn wọ̀nyí òkun tó kàn tó fẹ́ sá padà sẹ́yìn ìpadà sẹ́yìn kì í ṣe ti ọmọ ọlọ́run ìtẹ̀síwájú ni tọmọ ọlọ́run òkun ìṣòro tó pàdé tó fẹ́ sá padà sẹ́yìn àwọn ọmọ ìsírẹ́lì náà mọ̀ fẹ́ sá padà sẹ́yìn wọ́n bẹ̀rẹ̀ sí í kùn sí Mósè Mósè kí ló dé tó ṣe yìí fún wa ìsà òkú pọ̀ ní íjíbítì kí ló dé tó já kú sí íjíbítì tó gbé wa gbé tí òkun pupa wọ́n fẹ́ padà ẹ̀yìn ni olúwa bá Mósè sọ̀rọ̀ kí ní ń bẹ lọ́ọ̀rẹ́ yẹn náà ọlọ́pàá ni ó nà sókun òkun sì pínyà àkọ́pì àdúrà ní ọ̀pá kírísítẹ́nì láti bá ọlọ́run rìn ọ̀pá yìí ni àdúrà ẹnu mi yìí mo na ọ̀pá sí òkun pupa òkun ìṣòro òkun wàhálà òkun ìdààmú òkun ìpọ́njú òkun àìní òkun àìnífọ̀kànbalẹ̀ òkun àìláyọ̀ òkun àìrọ́mọbí òkun àìrọ́kọfẹ́ òkun àìráyání òkun ìdènà òkun ìdíwọ́ òkun àṣetì òkun ẹtì òkun ẹtì òkun ọ̀tẹ̀ gbogbo òkúnkókun tó ń kó lè jẹ́ ètò bára rẹ̀ wájú ẹ̀tọ́ ayé ẹ fẹ́ sá padà lónìí ni kò gbọ́dọ̀ di ọ̀la ẹ̀yin òkun pupa yìí ẹ máa pínyà òkun òkun òkùnkùn ìdílé òkun òrìṣà ìdílé òkun ogun ìdílé òkun tó déwájú rẹ̀ àlòkun àkàntì òkun tó fẹ́ sá padà òkun tó déwájú ẹ̀ tó fẹ́ rọ́rí padà ẹ̀yin òkun yìí lórúkọ jésù ẹ pínyà mo fàdúrà ṣe ọ̀pá tèmi o mo fàdúrà ṣe ọ̀pá àdúrà ọ̀pá náà mo nàwọ́ ọ̀pá àdúrà sí òkun tó wà níwájú ẹnì kọ̀ọ̀kan wa ìwọ òkun pupa tó wà níwájú ayé wa máa pínyà lórúkọ olúwa a pín ọ níyà lórúkọ bàbá apín oníyà lórúkọ ọmọ apín oníyà lórúkọ ẹ̀mí mọ́ òkun ìgbẹ óyá gbẹ óyá gbẹ óyá gbẹ óyá gbẹ óyá gbẹ óyá gbẹ ìṣòro kíṣòro tó lè dojúkọ ẹ̀yin ẹ̀yin wọn tàbí tó ń dojúkọ yín ó ní mo fi wí òkun ẹ gbọ́ ẹ̀yin òkun àwọn ènìyàn wọ̀nyí òkun tá a ti déwájú ẹ òkun tí ò fẹ́ sọnà àbáyọmọ́ òkun tá a kàn tá a dúró òkun tá a kàn tá a ò mọbi tó yẹ ká yà sí ẹ̀yin òkun ìṣòro ẹ pínyà lórúkọ olúwa ẹ máa gbẹ ẹ máa gbẹ ẹ máa gbẹ ẹ máa gbẹ ẹ máa gbẹ ẹ máa gbẹ ẹ máa gbẹ ẹ máa gbẹ odò ìṣòro gbẹ odò ogun gbẹ odò wàhálà gbẹ odò àìsàn gbẹ odò ìdíwọ́ gbẹ odò ìdènà gbẹ́ odò àìsàn gbẹ́ odò ogun gbẹ́ odò àìní gbẹ́ odò àìtẹ́gbẹ́ gbẹ́ odò àìrọ́wọ́yọ gbẹ́ odò ogun ọ̀tẹ̀ ìbànújẹ́ ọ̀fọ̀ máa gbẹ́ máa gbẹ́ máa gbẹ́ máa gbẹ́ máa gbẹ́ máa gbẹ́ máa gbẹ́ máa gbẹ́ máa gbẹ́ máa gbẹ́ máa gbẹ́ ẹ̀yin èèyàn wọ̀nyí ẹ máa tẹ̀síwájú lórúkọ olúwa ayé yín kó gba ìtẹ̀síwájú nígbà tí òkun pupa pínyà tán àwọn ọmọ Ísírẹ́lì mọ̀ bẹ̀rẹ̀ sí tẹ̀síwájú ni wọ́n rìn ní òkun pupa wọ́n rìn ní ìyàngbẹ́ ilẹ̀ ẹ gbọ́ lónìí gbogbo ẹni tí ò nírètí mọ́ gbogbo ẹni tó ti sọ̀rètí nù gbogbo ẹni tó ti rò pé ọ̀nà àbáyọ ò lè ṣí bí òkun pupa ti pínyà náà wájú àwọn ọmọ Ísírẹ́lì tí wọ́n rìn ní ìyàngbẹ́ ilẹ̀ ẹ gbọ́ lónìí ni mo kò gbọ́dọ̀ di ọ̀la ayé yín kó gba ìtẹ̀síwájú ọlọ́run ìtẹ̀síwájú o yọ sí ayé wa ọlọ́run ìtẹ̀síwájú o láàrin ogun ayé wa farahàn ó yá farahàn farahàn farahàn farahàn farahàn farahàn ẹ̀gbọ́n ẹ̀yin èèyàn wọ̀nyí láti ìṣẹ́jú lọ ẹ bẹ̀rẹ̀ sí tẹ̀síwájú o ò ní dẹni ẹ̀yìn mọ́ o ò ní dẹni ẹ̀yìn mọ́ ogun tó borí yẹn àtẹ̀gùn ògo ni yóò já sí fún ẹ ogun tó o ti borí ogun tó ti ṣẹ́ yìí àtẹ̀gùn ògo ni kó jẹ́ fún ẹ ogun tó ṣẹ́ lóru yìí ogun tó o ti borí kò tún ní tún ọjà mọ́ ogun tó ti ṣẹ́ lóru yìí ogun tó o ti borí ogun yìí wọlẹ̀ lójijì ogun tó ti ṣẹ́ lóru yìí ogun tó o ti borí kò ní gbérí láéláé mọ́ ẹ gbọ́ ogun yìí tó o bá tún ló dìde lẹ́ẹ̀kan sí ìwo ogun máa gbiná lórúkọ olúwa ẹ̀yin ogun tó ti ṣẹ́ ẹ ò ní gbérí mọ́ ẹ̀yin ogun tó ti ṣẹ́ ẹ ò ní gbérí mọ́ ẹ̀yin ogun tó ti ṣẹ́ ẹ ò ní gbérí mọ́ ẹ̀yin ogun tó ti ṣẹ́ ẹ ò ní gbérí mọ́ ẹ̀yin ogun tó ti ṣẹ́ ẹ ò ní gbérí mọ́ ẹ̀mí ìtẹ̀síwájú àti agbára ìtẹ̀síwájú gbogbo ọkàn tó wà nínú péjọpọ̀ yìí kó wọnú ayé yín lọ ẹ máa tẹ̀síwájú ó tẹ̀síwájú ní ti ara máa tẹ̀síwájú ní ti ara gba ìtẹ̀síwájú ní ti ẹ̀mẹ́ gba ìtẹ̀síwájú ayé rẹ gba ìtẹ̀síwájú ayé yín gba ìtẹ̀síwájú lórúkọ olúwa ó gba ìtẹ̀síwájú lórúkọ olúwa ó gba ìtẹ̀síwájú lórúkọ olúwa ó gba ìtẹ̀síwájú lórúkọ olúwa ó gba ìtẹ̀síwájú lórúkọ olúwa ó gba ìtẹ̀síwájú ẹ máa tẹ̀síwájú o ò ní dèrò ẹ̀yìn mọ́ o o ò ní dèrò ẹ̀yìn mọ́ mo ló ò ní dèrò ẹ̀yìn mọ́ o ò ní dèrò ẹ̀yìn mọ́ o ò ní padà sẹ́yìn mọ́ o ò ní dèrò ẹ̀yìn mọ́ o ò ní dèrò ẹ̀yìn mọ́ o ò ní dèrò ẹ̀yìn mọ́ àpadà sí búburú kò ní débá ẹ láyé kò ní débá ẹ orí ni ẹ ò ní dèrò ẹ̀yìn o ò ní dìrù o ò ní dèrò ẹ̀yìn ọwọ́ ayé ò ní tẹ̀ ọwọ́ òkùnkùn ní tẹ̀ gbogbo ẹni tó ń bẹ́ ń di ọ̀rọ̀ ayé ẹ̀yin èèyàn yìí tó lóun ò ní jẹ́ kẹ́ ẹ lọ olúwa lùpa lójijì olúwa lùpa lójijì ẹni tó lóun ò ní jẹ́ ó lọ pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ń lọlẹ̀ lérí ayé yín ẹ̀yin tẹ́ ń jagun ògo ẹni tó lẹ́ òní lọ olúwa lùpa lójijì olúwa lùpa lójijì olúwa lúpa lójijì ẹ̀yin èèyàn wọ̀nyí láti òru onílọ ọlọ́run kú súre fún ayé yín ó ọlọ́run súre fún àwọn èèyàn wọ̀nyí lónìí ayé yín kó gba ìre ọlọ́run ọlọ́run súre fún àwọn èèyàn wọ̀nyí fúnra lára ìwọ ọlọ́run súre fún wọn súre fún wọn súre fún wọn súre fún wọn súre fún wọn súre fún wọn súre fún wọn súre fún wọn súre fún wọn súre fún wọn súre fún wọn súre fún wọn ìyà rẹ dópin lónìí o ò ní jìyà mọ́ o ò ní tòṣì mọ́ o ò ní ráre láyé o ò ní jìyà ìmọ̀dí mọ́ àṣírí ogun ayé ẹ kó bẹ̀rẹ̀ sí í tú gbogbo ibi tọ́ta fi ṣe bùbá kọ́run ó tú àṣírí wọn èrò búburú ọ̀tá ní ìkọ̀kọ̀ fún ayé ẹ lórúkọ Jésù kéròyìn ó bàjẹ́ èrò bí wọn lórúkọ jésù kò yí lé wọn lórí ogun aláfọwọ́sowọ́pọ̀ tó ń jà tí wọn ò tún mọ̀ ogun aláfọwọ́sowọ́pọ̀ ọlọ́run gbé ogun yìí mì ẹni tó fọwọ́ bí sowọ́pọ̀ lé ẹ̀yìn èèyàn wọ̀nyí gbogbo ẹni tó wà nù péjọpọ̀ gbogbo ẹni tó fọwọ́ bí sowọ́pọ̀ lé wa lórí lórúkọ jésù kí idà ó kọjá lára wọn idà olúwa bá wọn jà idà olúwa bá wọn jà idà bá wọn jà idà bá wọn jà idà bá wọn jà gbogbo ẹni tó ń fẹnu tà wá káàkiri ayé idà bá wọn jà gbogbo ẹni tó ń rojọ́ ọbí fún elé e, e, babaláwo oníṣègùn àtàwọn wòlíì èké kí idà ó bá wọn jà ẹ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ẹ̀yin èèyàn wọ́n ní gbogbo ibi tẹ́ ẹ mọ̀ tẹ́ ò mọ̀ lórúkọ jésù kó la kó lọ jà fún yín ọlọ́run yóò jà fún ẹ olúwa yóò jà fún ẹ olúwa yóò jà fún ẹ gbogbo ibi tó mọ̀ ibi tó mọ̀ tí ẹ̀tọ́ rẹ bọ́ á sí ọlọ́run kò gbà padà fún ẹ ó rẹ tọ́ rẹ gbà gbogbo ẹ̀tọ́ rere tó ná gbogbo ẹ̀tọ́ rere tó ná èyí tí ẹnikẹ́ni ti gbà lọ́wọ́ ẹ olúwa kó dá wọn padà fún ẹ ìkólọ rẹ gbogbo ọlọ́run yóò dá wọn padà ìkólọ rẹ gbogbo ọlọ́run yóò dá wọn padà ìkólọ rẹ gbogbo ọlọ́run yóò dá wọn padà ohun rere ọlọ́run yóò fi wá ẹ rí olúwa ohun rere yóò fi gbé ẹ jáde ohun rere yóò fi wá ẹ kàn yóò fún rere wá ẹ rí yóò fún rere wá ẹ kàn ọlọ́run tó tí ó fi àpótí ẹ̀rí wá Obedi-Edomu jáde tó fi gbé jáde tògótògó ẹ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run gbogbo ẹni tó wà nínú péjọpọ̀ ohun tí ayé rò níbi sí ẹ ọlọ́run kò fi gbé ògo rẹ jáde ohun táyé ti rò bí ibi sí ẹ kọ́lọ́run kó fi gbé ìràwọ̀ ẹ jáde ohun tí wọ́n rò bí ibi sí ẹ kọ́lọ́run kó fi gbé ògo ẹ jáde ògo ẹ̀yìn ẹ̀yìn wọn kó máa bú jáde kó máa bú jáde kó máa bú jáde kó máa bú jáde kó máa bú jáde ẹni bá kọlù ẹ kọ́lọ́run kó kọlù ẹni bá bá ẹjà kọ́lọ́run kó bá ẹjà mo gbàdúrà lórúkọ Jésù ẹni bá nawọ́ ọbí sí ẹ kíbi ó débà lójijì ẹni bá jáwé wa egbò nítorí ẹ ejò kó bù wọ́n sán ẹni bá pa òkúta sí ayé ẹ kó pa lára òkúta rẹ̀ kó pa lára ọkàn rẹ̀ ó balẹ̀ wàá délẹ̀ lérí ilẹ̀ tí ọlọ́run ti ṣètò fún ayé ẹ tó ti lóhun ó fún ẹ ọlọ́run yóò mú ẹ débẹ̀ ò ní kú sọ̀nà bí èéfín o mo gbàdúrà lẹ́ẹ̀kan sí àpadà sí burúkú kò ní débẹ̀ yẹn wọ̀nyí orí niyín ẹ ò ní dẹni ẹ̀yìn ẹnikẹni tó lóun ó da yín padà sẹ́yìn lórúkọ jésù kí idà ó bá lójijì mo gbàdúrà fẹ́yìn èèyàn wọ̀nyí kọkọrọ tó ṣílẹ̀kùn ire tó ń bọ̀ kọ́lọ́run kó fi lé lọ́wọ́ gbogbo ibi ẹ bá dojúkọ lórúkọ jésù àánú yóò fún ayé yín àánú ò lórúkọ jésù farahàn nílé yín farahàn kó farahàn lórí ìdáwọ́lé mo gbàdúrà látòní lọ kọ́lọ́run kó máa ṣèdájọ́ wọn gbogbo ẹni tí ò fẹ́ fúnre kọ́lọ́run kó ṣèdájọ́ wọn gbogbo ẹni tí ò fẹ́ fàlàáfíà kọ́lọ́run kó ṣèdájọ́ wọn ẹ gbọ́ lórúkọ Jésù orísun tí ayé ò lè dípa ọ̀run mú ẹ lọ́ọ̀bẹ̀ lónìí o omi ìfọ̀kànbalẹ̀ ọ̀run fi fún ẹ mú mo gbàdúrà ó dáwọ́ lóhun rere ó sì ṣàṣeyọrí ẹ bẹ̀rẹ̀ sí gbọ́ròyìn ayọ̀ bẹ̀rẹ̀ sí gbọ́ròyìn ayọ̀ bẹ́ẹ̀ ni yóò sì rí jésù kristi olúwa tolùgbàlà wa àmín àmín àmín ní orúkọ ńlá ti jésù aleluya ńlá méje sí ọlọ́run ó yá o aleluya aleluya aleluya aleluya aleluya aleluya aleluya ògo ògo ògo ògo ògo ògo ògo ògo fẹ́lẹ́dùmarè